من همزه ونفه ونفه بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم رب اشرح لي صدري <clears throat> ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ya kumuri yawo anara miki ajini obi ya ajina nanyi ewu ini robi wuthani wabere mi 1439 onun tumori mi hijira furmaka nan madina dɔsɛriri yɛnabika ki anyi eight ini uhu december right 2017 rana ka ya sha ba ni rai tambihu ulil albab min aqaidihim wa afraihim ni rai akida ni ne ati idece ide ide nyana ka ece ni page 23 ajin point na atɔ nineteen ne page twenty three ɔno ɔnan uh, ka yase now dɔki wamin akadhibihi ala rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam ini ireke ini nyono ce kuntumuri qawluhu ɔno bɔ ikan ɔno rekan ko annaman wa annaman man man ra'ani ọ̀tọ̀tọ̀ náà fi kàkà ó rẹ mi wèrí hyphen yìí lọ mm-hmm. àtìjáni bìmánà tìjáni àkàrà yà ni fakọt dàìkà òyìnbó mi ké náà rẹ mi gọ̀ọ́yà tùhù nọ ha àbọ̀bà nìkà ọmọ náà bò tọ̀ nọ̀wọ̀ ọmọ náà bò ya nọ̀wọ̀ àyìn yà dùkú dàlì jẹ́nà dàìkà bẹ́ẹ̀ ló kà

ini kaano ina aljana na neba ini ini iliyin illa an yakuna mimman qad zakartuhum okay aka insana kama mabdullah mabdullah mabdullah mention iwa aba se iwa wahum wahum ahbab ahbabuna amara ka kasana ne munimi shamin wa man ahsana ilayna ati abana yanka o metetere kai be wa man akhadha anna zikran o na ready zikire nyanyo no ne dobe ini wosifa ne mayon ini ini asalata ne mayon o na ado ho no man o ado ho no mayon no mana kan fa innahu yastakirru fil iliyin o na yanka ka ona wa ba ini iliyin ani me man hepete nana ne bahuna aljanna idhunu ni he maana dai kabado no boy izo pay ona na afa me wan kon na alija no already eh eh ewe gugura ni kene nwa alija na abon doki waqad domana waqad domina annabi sallallahu alaihi wasallam lana o kan nabi o manira amo katito no ni o annabi o manira si so no no o manira amo katani on ka hada biwadihi biwadin sadikin ọkọsọnọ ọkatiti lẹ ẹzọ ọbẹ náà ẹkún tó múlẹ ọmọ anamẹ yọ ni làákúlẹ fàlàhù ọkà ẹyẹkùkù ní oyè onye nan ẹnyẹ oṣù àwòjẹ náà ilà ani ìtàsínẹtù man àdáni bàdàl muhabbat bàdàl mahabba ẹ ẹhùn bọ́ọ̀lù náà ọ̀nà tó hùn nan ìyẹn náà dà ẹ̀kọ́ náà tó hùn ká àṣẹ nẹ́nu ẹ̀ ẹ̀ bà nádàmọ́ ni dè.

fi fadli wuridihi ama adobe ini po ini pi ubangena ini wuri jan o mana ni volume one hmm volume 1 132 alaiti jawahirul maani anawo anaika uh, eh, ishrab maktab, maktab al buhuth ọrẹ ni volume one page 15 56 àti oni uh, oni alisis analysis lẹ́mi tẹ̀kíkan ọ̀rẹ́ yìí dọ̀ for any volume one one fifty eight dọ́kì ilam in page twenty four ọ̀kà ilam náyẹ ayuhal akil ẹ̀wọ́n náà ká ọ̀nìlọ́ ẹ̀ obìnrin ẹ̀wọ́n nílò sọ́nìgò alkarim dúbọ̀nù báyìí. ana kufaro kureishin ayeni ni ka kafiri ẹni kureishi ni ẹni kufar abulahabi ni abujahali ni hmm? ataabe ataabe nanabo bemi ini ini kafiri rọ̀áw nàbí yà sọlọ́lọ́hu alayhi wa sallam ẹni olú ànábì fa ẹ̀rẹ̀ yẹn ni ẹ̀ ẹ̀ àkóso kányà ànábì ẹ̀ bẹ̀rẹ̀ kẹ́mi. ɛbɛnyɛ e e no no ntɔm yɛ akɔde la aresa gɛda bata no mo sɔre gɛ yɛm dɛ ɛresa ho no ntɔm na ɛka do ntɔm yɛ akɔresa ho no bɛ no ɛni kufar no no wa hakaza al munafiquna fil medina awon mala min munafiqin ni medina ra'awhu alayhi salatu wassalam e don to mori wa huwa khairu khalqillahi ala al itlaq o kun to mori ononyo banyu kere kere ile no mo ani tabeto generally on to mori onyo banyu kere kere ina buno no mori to mori tọ́lá tàlìjánú wà áìdán ọ̀kàbọ̀ mẹ́rẹ́bìn mami rasulin ẹ̀rẹ̀ rẹ̀ máa ń ọ̀kìtọ́ nyọ̀nyí àrùsọ́lẹ̀hu lọ́ọ̀hu tààlà onímọ̀lì yìí tuntun onímọ̀lì ní bàbá ni tuntun ìlà kọ́mi kùfárìn nítu ìlàkú káàdìjọ́ nyọ̀nyí ìlà wàkọ́dìrọ̀ áwò rasulẹ̀hu àákè ní lọ́kìtọ́ nínú àbí káàdìjọ́ náà yìí ní irọ́ ọ̀kìtọ́ anáwó yudikil wàlámi yudikil mujarrodu ru'yatihi al-iman fi kolobi fi kolobi fi kolobi kọ́bihi ọkà yìí ẹ̀rẹ̀ bá mẹ́ka ọ̀yìn máa ní rédíò nìmọ̀ nílẹ̀ níbi ọ̀sẹ̀ ọkù ìmáàlì dòkú ohi wáyé dòkú ohi ní ìràgbẹ́ ní ayé wàlámi yudikil humul janna dẹ́ẹ̀rẹ̀ bá kú wọn wà lìjánna fakífa bìmá dúnà hùn ọmọ mi wo sika yi ana ẹni akutu ụdị anabi ọnyọnyi da ịka ndị ime a na-ene ọni oyide oyidan kene ku ime a n'ihi ọzọ na mịka adọọsọ na nwadịga na wadu na asahabi in fact ana ẹni akutu ẹni akutu dị asahabi n'ihi aba sahabi anabi na na-enye n'etu dị sịrị da ịka ọzọ na ore wa kene ọnụ ọba asọ na nwadịga na n'ihi so anyị yana nyere ike waa kwa ahị ada na ame ozi wa de elu ka aki waman yuhi ni wa yarọ ni <laughs> anyara mmiri ومن يهيبني ومن يراني مولانا في الجنة الخلد بلا بهتان مولانا لا إله إلا الله ọmọ ana ka abala n'oka yi ile cheche nka waman waman yuhibu ni ọdun na esi da ya mu waman yara ọni ọna ọdun na ebe ere ni ọdun na esi da ya na ọdun na obe ere ọni ile na ere ọni

anọ mesi ọkatitiri eyi lenyi iyi eke iwan ama wáyé kẹlẹ ngana náà fẹ jà ọ Na eh? eh, ha yìí nam wéèrí ní hashia ní ìzọ̀ wáyé ruru ọ̀rọ̀ rohi dàbọ̀ yẹn nyọ́ mọ̀ nínú àwọ̀ di àmàlẹ̀ náà na ọkì ajabil ajaib ọkì ilé ire ndị yóò ehi kerekere mustaan òmìnira náà ọdọ ọgbọdọgbọ o alama yasifun wọn náà wà gbé wọtí sẹnà ẹka àdánù iye jù wá na ihe ẹka ìnáṣẹ nínú ẹni ẹka náà ọkì hàzì hìl fàrí ìyá ilé tí ó nọ ní na mani kí ya wàlám tazal na na ịba o fi itibai ahmed tijani. adaba na bobo yi gẹnwu gẹnwu gẹnwu gẹnwu dẹ bo kuru gẹnwu kuru gẹnwu dama na ake kẹnwu de yọnọ ni na tijẹ náà maani kaari jọnọ ala yi yina ebo nana kẹnuma na ẹnuma na ake kaari yọnọ ina ni nia náà kaka ẹsẹ asi tijẹ ni ilẹ yóò mina haada maa yi wọn ajinọ ni yina na kama hiya diinu kama hiya ɛɛ e, diidaanu ankɔmɛvi habit ɛnini diidaanu ɔmɛvi practice ɛnini. okizama wahidun min min ulamaihim onyara ini woli ya nini eh ino no ya nini ono wo lero mi wilayati kaduna anaika oyi oyi no kaduna state and nigeria ni nigeria non ana rais adawlati gona ka president gona asabik anaika anabidina previous one almeyi anaikore esu now al-kafiri alkafir na kafir omin alhalik na ko na ko halaka omin almusamma anahi gubin kubin eh kumin eh kumin kunma oki ok ok ok o ro kai annahu fil janna oko inal janna haliyan anke me ime ja kare ime ja to akare currently now inal janna why tell me لأنه رأى إبراهيم النياس أبو كوري إبراهيم النياس وقال ذاك أنك إن لم يكن في الجنة أو كعبي كينيا أي إن الجنة أنا ما كريان عبي كينيا الجنة وهو وهو ليس له حاجة في الجنة أنا بيكون أنت أي إن الجنة هو أنا هو كون إن الجنة wala yuridu ha do ko mo ne se jare ko no jana aso na to nera o aso nto aso nti ye aso ne na de jana da so ne nera and e be bonyi de josa okay wastadalla bi qawli mashaikhihim okay da se mi ivenun ile ni shehu ene ka ashayatin al in anaika shitani inari inara enne enne mi hmm? dọkị akaki waruyatuhu fawzun kabirun wa mu, wa mugni wa mugni mun ka dozorewa ahobin waruyatuhu fawzun kabirun wa mugni mun wa sadu li ra'i wa law ra'ahu kafur ọgwọ oyidani kene eh ogwo banyovin anai ka mugin ọgwọ banye ọgwọ banye ọdagharị ọvin wasadun le rayi ọka kai ìlàjẹ ilé sọ àbí ọ̀dọ́ náà ká oore le rayi ọ̀dọ́ náà kó oore wàláwùrọ̀ àhú kàfúrò ọ̀dọ́ kálá kí ọ̀dọ́ náà káyọ̀ ní káwé ka kẹ́ náà bí kàfúrò káyọ̀ náà ká àtàtì mọ̀bálá kàfúrò náà ní ọdaka like kawiri gboro igoro kawiri oven ebi kufuru duna kufuru ana akwa ma nkata nika anyị sa ya bara anyị ya bara oven kawiri gboro o sho isho ori abo sho ori ọsọ gori ọkụ n'ihe wakọla aidan ọkidare ka nka waro isu dawlatu nigeria sabic awere president previous uh, president in nigeria ex president in nigeria alladhi ala koidil hayat hali yana na kai oyi ne heba ngajin an nasrani ana kai an bobovin al musamma anahi yakubu gowan qala okay huwa min ahli al janna an al janna huwa sama okay li annahu saada inyas ogu inyas woda inyas na manyo katan wan ehwa donu gonu won ne hono وهكذا هذه الفرية تسلسل فيه أوكي أنقول كنا نحن ما هي نكانن أما أنا نوكا تاتي شال جنو مولي دوس مودا إلى ناو إيه أرجعنا نو مولي عندها ودا دوس مودا إلى أول ناشوا دوس دوس مودا إلى ده يجري أما أهين هنا نانا نحن يوم سيلي جنو ليه دوس مودا ومولي يني هنا نيني هنا ده هنا هنا وهكذا أنا كنا مدينة سيلي هي مودا إلى إنه هنا أبي akiri ihe na-edebe ike n'ụwa tani mụ hiọ adaba bụ na nwaanyị ka kada ere dọ ine hụrụ ehe ene na onile iriche ene baba ọdụ ma ine hụrụ daiki aljanna o mụrụ ihe ka ndị ne tete kan ba su yoran ta'ala allah amma yasifun o chono ile so mori nzene ne ihe mori hawo mori ya komitizo okizama wahidun aidon werenin ọkọ konyana ina nene ono manelo again min ulamaihim albarizina fi guso oki ana ka ina nare mure ihu iguso onleyan wilayatu zamfara ini ini uh, zamfara state and nigeria ini ini yo uh, ijoba ipele nigeria no wakola kullu man ra'a abahu na ọdún ní ìlà na ka na ala kọyìdì ìlhàyà inú mọ́lá dànù sí yàrá sáì yara sai ní ìlà dànù dàdà níbi sùn ọ̀hú àmì ahàlì ìjànà ọ̀nà àná ìjànà ọ̀rọ̀ nọ̀rọ̀ wà abúhù ọkà ọ̀nà mà nìkan nà adán mi mà ṣáà ìkì tọ̀rí kọ́tù tìjà ni ọ̀nà onítọ̀rẹ́ kọ́ ti dìjà nìyí ọ̀nyára ìdáná ọ̀nà rẹ̀ ini orí ẹ̀ nìní ọ̀nà rẹ̀ yàn dọ́kì wàmí abúrọ̀zì man asasa tìjàníyà ini ìgòrè ya náà kàkà ẹnna ẹrẹ́sìọ́ tìjàníyà èyí ṣe òhìẹ̀tẹ̀ fílì ya ini state ọ̀nà ọ̀yàm àákà náà ṣe òhìẹ̀tẹ̀ àányọ́gùn náà dọ́kì wàkọ́ọ̀lá dọ́rẹ̀ kan kan wàmí na wọ́n ọdụ na èrè lórí ẹ̀mú àbọ̀ asọ asọ náà ta fàhà wàládùhù ọjà nìyà awọ èrè lórí ẹ̀mú àbọ̀ fa ha fàhà duhu ọjà nìyà ya ka ozi ọnọbi ọnọbi ọmẹ ẹ ọnọbi asiri ọ wezi kwa isa doda bi uja ni wezi oka asiri ada no ono je ani eh fa ashara ila akhihi obna man kan da ikene bina no tanu we eh hin wan wasa da no ne bina ne li ana ab li ana al ab huwa wa huwa jalisun bi janibi hmm oka ko ka omana ada no omana dan se ye he ada no man je do man je do ya to aka han doki yazum ọdún lẹ́rọ ana ahọ́hu kẹ́nẹ́bẹ́nan warisa abahu ẹnẹ́bẹ́nan ọ̀rẹ́ ugwa danin ini ini udiẹ danin fi hadi hil ini ini position ada nọ nọnọ ana danin de ina ini tẹ̀lé ikan hata huwa kullun man rọ ahu poro ẹnna nka abọ́n na ereri ẹnẹ́bẹ́nan nọ nọnọ min ahali janna fahuwa min ahali janna ẹnwadan ẹnna ẹnna ẹsẹ bala anna janna alijanna da yi kẹ́nẹ́. ọnụ wa adịghị nwa adịghị na ka n'isi ọnụ wa abịa abụ because abịsị na eme na izi na enyo ịza na ịna abịsị na enyo ịza eme izi were irekọ izi me izi anyo ịza ịna eh eh iji marriage iji marriage nyo ịza were ko izi so ịza yọ ọnụ doka in the law hmm? bahuri huja na ngaka huja je ku je ko bi ni do murihin doka hi ana ana ibrahim niyas ako ki ibrahim niyas huwa alladhi ona bana ngaka kataba li abihi ona mani cheri wasi ononin ona mani cheri okati ononin hali hili jaiza ona mani cheri ijaza ononin hmm eh permission ononin bihati bihati yadihi dai ko wada no chere ada no chere na ma shehu shehu obo chere yo wala uda an abahu au akhahu okay o claim ka adani abi eh yana benan min ahli aljanna in aljanna yani yan fa qali takawwala ala allah en wada no na kure icheche ko muri mala ya'lam ya inna na ka eye waftaro dai alayhi dai ka boda ko muri fadlan ni akokuba ka an ma an man roahuma ya kuba ka waka ozina ya kukuri ozina ile na iba kana li annahu la yajuzu al ikhbar an umur al akhirah ey waroka oboka ile na ka ile al qiyam ovin do za shinu banene honon illa bi dalilin dai ka enyi benu yo enye evidence yo min alkitab hu ni kitab wa sunna ere nyi ni sunna wa huwa ya'lam do ye ka anal janna zana hal janna laysat mal malkan li ibrahim e bogu anabi e bogu oh, ibrahim ni aso bi laysa malkan li ibrahima niyas niyas e bogu ibrahim ni aso e won onyi do ha ka onye nwe ewi la mi o na ebe hmm inama hiya maliku li rabbil alamin

isini bini wa anakuwa na ngono soni so ani i itebika tutijani ya meia bangwa jeni jeni mana hili gwani nomen enelehi enelehi o wete da ile nan enele kwete so na to hu no ini korobe don ko ini okay يقول الإمام الطهاوي إمام الطهاوي من نعودو نعم رحمه الله آكا آكا ولا نفضل أحد أحدا يا أذو سبحانه نيوني نيوني نيوني أني أسي تكبر بان من الأولياء إني ولي أنيوني على أحد من الأنبياء أني نيوني سي تكبر بي أني بيوني إيه possible لأني ذو ولي أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا aleyhimusalam wanakul dia kan wan nabiyun wahidun ne ayabi kunyara anabi kunyara kene abdalu min jami'il awliya o ni bayu na bi woli ni be ma aba abuba nyene ni ma be da da da kwa ba so ayo e bonyo woli we no ni matunu tahawiya bi talik al albani on albani mi shariba na on albani talik na page eighty three so ɔne te gya no no aka no anwuma ihu no a abɔda no abɔntɔ mmɔre hi ni na abɔketɔ ne bɛm na akɔ baake sahabi ni so mu na ɔdɔ ha ihu no asase no nam point na tɔ twenty. Okay, ومن أكاذيبه على رسول الله صلى الله عليه nini ile che ile ni ngana ka e che kuntu murihi fi zikri fadlihi ini o ka ibanyan e, atijani ini banyi tijani qawluhu ona wa ile ka no kan wa qad akhbara sayyid waladi adam oka ka ola ola ka yon ola kenu be yon ona ko no bodo bi jana bi adam kana kullu man ahabbak ona esire yawo atijani ana man ahabbahu ona esire yawo ona esire yan bi mana tijani

ọbẹ̀ dọ̀bàlì wòlíì ọ̀nà èyí ni ìsìrì àná ìsìrì ẹ̀kọ́ ní ọ̀ṣẹ́ dọ̀bàlì wòlíì àná eré ọ̀nà nọ́mà lẹ́ka náà ẹ̀níjà wáhí rẹ̀ máa ní ọ̀nà maktabatu ṣàbíyà kọ́pìà nọ nọ̀ọ́rẹ́ ni ní bàbánátọ́ alibabu rọ́bìù bàbánátọ́ ọ̀húnà alifọ́sílù sáni ọ̀ní fọ́sílì anátọ́ ọ̀húbà fi fọ́dílì wírídìhì ọmọ aka ẹni ẹni pí wírídìhì àná ẹni volume one page one twenty nine ahụ na ama na awọ ile ọma nna ahụ ori ọnụ enyi na mkene dori awa manika fe manika ati jawahir almani ishrafi maktab albuhuth الجزء الأول فولم 1 page 54 جواهر المعاني أني أليسي سميت تحقيقا فولم 1 page 153 أتي دورة الخريدة شرح اليقطة الفريدة three one volume three one page one uh, thirty two so ani ọmọ yìí nani na ana tó twenty one ini akọyi dẹ nini ọni iftirọ ẹ nini so ini one twenty ini one twenty náà yà nana ẹ tẹsẹ wa kó twenty kó dà nini ẹ tó. So, dɔk wa min ha kɔluhu ɔyɛ lɛ kɔnɔ ne kaa kaa wa dɔ mina sɔlɔlɔhu alayhi wa sallam la kɔntun mɔri sɔlɔ sallam ɔlɔ are promise an ɔlɔ are ɔlɔ are mɔkatitan yɔn ɔlɔ ɔlɔ a garantian dɔ mina ɔbɔ nɔn ɔlɔ a garantian ana kulla man sabbahu kɔnɔ na a kɔnɔ ho wa daawa ma ala zaali daika daika anu ma ɛwà wíwòlì sɛ daika sɛ dɔ na kɔ.

laa ah, man nete yo mani ini rema ani doki waman ehe do dere showe ini arma ina hen ka waman sabana walam yamutu mata kafira fa ya hasiratan lisabi ja lisabi jambi wa itirati wa qad damana an-nabiyyu dhalika yakzatan biwadin sadukin minhu saunan li hurmati wawon ọka waman sabana ọdọ na akọ ihu ọdọ na abi uzai dọ kakire yi walam yatu dọdọ na erebe tuban mata kafiron ọdọ na ebe na esutu kafiri <laughs> ọ gị ma ya ghasịrị ụta ọdadibike na enwe ihe ya na mmadụ nọ lesa bi ọbụnaghị aka ọ na abiuz anyị ọkwụ ịhụ jambi wa iteroti ọdịnaghị aka ọkwụ ịhụ ee ọdịna mmadụ ji aka ha ịdakwụ ịhụ na bika dakwụ adị nwa ya ụhụ hmm? enwedene anọta ọdụ ihe ọdam enwedene ekene dọkịta wa adị mmadụ dị mmadụ ka wakọdịdọ mma na nnebi yuza alika ya kụzọta kele no na ka na ne bio mane mo kateta ne onu no ane bio mane garanti ane no ya ke zo ta pon na ne bi mane ile nguda ka ayo ọka <laughs> bi waadi nsọ dukin mini hu so na nle horomati dai kai ka e, tete ire is all the ni ka na ma na me isa me choi hun mun to mo yin so nan dai ka bonto mo disi sere ni hurmati ago banyanin banyanin to mo ni mani sere don to mo ni maraka ago ba sala na ka chiro ni ilem na e osho so saka ani bi ona ka iri e kwe na ezika sho agede ngun emi emi nyu iri e kwe na ka sa agede ngun emi nyu iri kwe na nyuru abedo sa agede

amako ini nye yo soka ya bakara ho ola ola senya pale lezu e eh, mo ne na o de maka chire ni na ka chire dị maru le tuya na se ne ne no ta ama ewa ewa ka sa sa do asa do ko de ba ka chire ho eh mo le na mo hai huni abili chere ni ni ili nga anya nyene si chena ka we go be careful why the man that do yin nwa do we ka ili chobi ono we na bisa no wa ono wa ono wa mo no asi mterika mo no si mterika o mo no asi tuterika abi ma ne baba ne ha e wonu we ku nele ni suna asa ka wa me da je we ni jodo ka we ko so na ibeti ni suna se da obi se da wo pa me me because na adini sena ha din mɔda na ato da ɛkɔ ɔsɔrɔ nɔ ahekɔɔbi do wa mɛ sɔmi yɛ kaka aka azumi ama ka ahekɔɔbi nɔ kɛwɛ yɛ ɛhoromɔromɔ ha ha na ka anyɔ ni na do wa mɛ dɔki wamin hu ha kọwulu kọwuluhu ọnụ ọba kan ka habara sayidi wala adam ọrẹ kaami ọnụ na kaka ọnụ ọba dọbi ihe anabi adam sallallahu alaihi wa wasallam yekzọtan ọkọ mara akara ya n'ọnụ yọnụ ine ibe bo laama n'ama eri n'ụra ka ọ lali ọka dụntụ mmiri aka yọnụ nka antaminal

au au iri ha ọ ini ne idini ngana na ko ya to ya e sanan oda me me sa oda me me do oda oda me me te te ko da na do aku hi bi do ase gen do o calendar no ba ku ni <laughs> ati abi ukoro di na wana e ka dok wa man e, o o ayo bo ano ọyọ bọtara ọdún náà ti sáyọ nílé ẹ àwọn ẹbí sọ ipò ọsàn nìyẹn wọ́n dẹ̀ kọ́ lẹ́nu mẹ́yìn tàwa kù lẹ́yìn àwọn ọmọ nìyẹn àbógun ìwé kúkú èsì kọ̀ lọ́dún sáwọ́ rẹ̀ ọkọ̀ ọdún náà ka abụọ nílé ọdún tó mọ́ na ká bọ́ọ̀lù náà ti sáyọ nílé yàdùkúlù nàlìjánà ẹ̀yà àmàlìjánà

ja ze ngo chapter no ndaka ayo ka shi hiyo manika jawahirul maani hmm ni popular news ha copy ana maktabatu shabiya الباب الرابع الفصل الثاني في فضل ورده الجزء الأول الصفحة 129 page 129 ومعنى إذا الجواهر المعنى شرف مكتب البحوث volume 155 والجواهر المعاني تحقيق إمام الشيخ علي تجاني علي سيس الجزء الأول صفحة 155 page 155 so أمانلي نعم doki wa min akadhibihi at-tijani ini ileki ile nyana ka ileki tijani ileki tijani ya wabin ala rasulillah tile to to to muri sallallahu alaihi wasallam ileki kuntu muri fizikili fọdụl atụbaghị ọma ka ịnụ banyere ya ka ịnụ na sasa enyi kọluhu daka nka wasaltuhu sallallahu alaihi wasallam don na ahụntụ omuri yusin ka likuli man akọdọ ka abụọ na ka kai zikiri anọ nọ nọ eh an tagfiro lahum ka eh, eh, ajibe wọn ọmọ ahun tó mu do se kàjé ibe wa jẹmi azunu bihim abidjan ni bem ọmọ atakọ da mami ha ọmọ ata aha abibi náà fìdí mẹtọ fìdí atọ náà wà n'ama ọtọ àzọ abọ náà wà n'ama ẹni náà yìí mami zikiri yá nìkan ẹni ọtọ àwọ. wọn yẹ dikulu wọn yẹ dikulu janna den wàllu náà den wàllu janna bila hisaabin daa sami shire nu wàllu kiyama wàllu ikọbin daa sani nyi oyonyonyenere fi zumuratil al'ula. Al den nɔyi ni ɛni nɔyi ilago e ìlàgó anabi nini ɛni nɔyi ni kaka ɛni oh, ni ɔ kɔbidi ini àìkɔnɔ awɔli domara tele wula ɔyi ni ìlàgó anabi nini anayi kɛ ɛni bayi nani àìkí ɛni ɛni papa pɛ nɛɛya wɔn yɛ kunu kuluhum daa bɛyi ni bɛm mayi den nɔya den nɔya pɛmi fili iliyin ɛni alikɛna ne ba hokeleke anabi iliyin fi jiwari nabi. Den rẹ ya ọ kokoro ẹ aka ho ntomori ẹ ra inu kokoro ntomori sọlọ sọlọm fakọọlẹ ali sọlọlọ ayọ sọlọ ntomori kaayọ ntomori kaayọ ka dọmẹnto lahum mamabọra garantiẹ nínú hada kulla a ah, bisa no mani mention na mara garantiẹ nínú dọmẹnta tan ọyí garantiẹ náà ka ìlà tan kọtí o ẹ ń sẹ hata tó tɔdwa awero ni poore na nika dene ne nɔra pemi anta wahum ɛwo ataade ataaba de ne fili iliyin do le wɔn ni iliyin kumala yi ni jawahiro ni maani inipe ina ɔ ɛ maktaba do shabi yɛ no ɛ alibabu rabi alifasolo sani fifasolo lori dihi page one ɛ volume one page one thirty ati ɛ ɔgbɔhɔ anana bi isɔrɔ maktaba olbuhuth volume 1, page 55. Hey, Ali sees this on, on the volume 1, page 156. So, in the chain, no, sir. Anaika, inshallah, era, you know, ya je, ajinin. Gome, anabana to 24. Wamina kadhibihi atijani. Ini ile che, ile ile nyanaika, tijani oche, ala rasulillahi sallallahu alaihi wasallam kuntu muri sallam fi zikiri fadli abaihi ina ma aka inu banyana ga ka adani ni adana adani lemle ma enyi wa zuriyatihi wa zuriyatihim ati abivere ni ni obanya ni kodu da kanka asalu min allah kama pa hunu muri fadla sayyidina rasulullah sallallahu alaihi wasallam kubanyo ntomori sallallahu alaihi wasallam kubanyo ntomori onyo no bolenyi an yadmana li dukhul aljanna ko me onaka o garantiane o inwal janna bila hisabin do de ba misiro yon wala ikobin do de so yari on aba bare mono nsha so so na nika hm ona la jo mori sisete do la sha iko mori sisete do sha nebi sisete do sha ba nebi ni sisete

donc wala yi kobin da asari ọnu ya fi u fil awali zumra ti li ula da aṣọ ni ni la ko papa pa ana nka eva malijanna ana wa kullu wa kullu wa kullu ana wa kulli abi emi atabi adamenini wa ummi ati abonyamenini waladuni min abawai da da man de man yo vidam de man manyo a benini adamenini ni huni odhi nonya to dinada hmm? ila awwal abi huna dam papa wa ummi wa ummi li ati onyame fil islam ini islam min jihati abi jodini ipada o min jihati ummi ati jodini ponyi wa jamii ma walada abai abai atabije na anada madama nene voma wa umahati atabije no nyamo nyame nene min abawai jodini odina don lonyi ilal ja ilal jaddi nanguni adama banyi alhadi asharo adama banyi na toye woro ana toye woro nyana abijene na obo ma jodina da jodina onyi o obo na awon okay which is ad, adana ban jodina onyi adana ban jodina da obo na ngune wore ba abijene na oma bo na woro nyana sorry abene ni abo guarantee

Don't don to mojo bohin bi koli hi sharif oika ona eni oika na na ka awon banka kulu ma fi hadha alkitab abazo abazo mani chere ono mani chere he na ono mani juwe na domin to who like mara pro mara grieve ya guarantee abazo na You ina gele ne bon to muri hani agwe him doma nam domanatan oyi garantie na ka kai eh? la tatakhallafu anka

so jawahirul maani ire no manana kan re ni jawahirul maani zama di maani ku ta na gobe ozo na awore aso ka ka edu imi ato de eche eche ona ho jawahirul maani e maani re he do obe hmm. oki o ni nusatul maktab al shabi agbabo da hio because enyi enyi o vashọn version le iri eh? print eh, o me publisher o jenwunyi so wa na si nyi na na mo me do hu page no do were do ka o yi na ɛwò ɛwò ɛwò observe ɔmɛ eh, publisher na anaka an ɛna ɔnye quote ano ah. dɔki alimakitabato shabiya alibabu rabi ɔyini chapter ɔyini chapter four alifasulu sani ini fasulu sani fi fɔdili ini fɔdili naa kare ini fi ubanyana ini wiridian juzul awal volume one alifasul ɛɛ eh, asɔfuha page one thirty to one thirty one wɔn a nizo wiri ọlẹ́ ní jawahiri maani ọ̀sà nkirisa anamọ náà ọ̀nyin ìṣòrọ̀fù maktab buhut, ọ̀nà ìkí eh, ọmọ publisher nọ̀rí abọ̀ alijuzul awal ọ̀yìnì ayẹ̀nì ní wéèrè ọ̀nà ìní volume one look at ọ̀sán mẹ́ one thirty one to one one thirty to one thirty one sọ̀nsọ̀n bí fifty five wéèrè ká wàá ma nyọ́sàn náà wéèrè ní sọ́mọ́ kàwé ṣòwò polo dúwèrè dùkìrì chéèchè ndòwẹ́ẹ̀ká èsè chéèchè tìjànì chéèchè. so aleti jawahiri limaanyo sa in case ana wọn ọdọ arẹnyin ana bi ọni ariri six mita kikan ọrẹ ni volume one page 157 fifty ka abanu mẹnajẹ nwunye ya ẹ bọla maa ni yọ ẹ bọla maa ni notice publisher so inshallah agbomumẹ jẹ ama ni je tirẹ na ọmọdé osi ọhọ di ni twenty five ni ìdíkyi ni ìnìyẹn náà yẹ ká ama ku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

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين